wọ́n á máa sọ pé bádùn ìwọ̀n náà sì yàtọ̀ kí ọkọ láya orí adùn ṣé a lè fi wé tóyín ṣé wọ́n jọra wọn lóòótọ́ wọ́n jọra wọn wọ́n ní tọ̀ ní táwọn ń fi ní ẹ̀dá ò ò lè dáàmú àwọn àkàrà olélè gbogbo ilé òjé tóun bá ń tí ń rẹ́ òkì kan tí èsè wípé ó jọ tí àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n gbà wá nínú ẹ̀rí lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ìtọ́ ń sọ ni wípé lẹ́vù rẹ̀ ju ti àná. èyí tó kéré jù nínú wọn ògbóǹtarìgì wòlíì gbẹ̀yìn ìmọ̀kọ́mọ rẹ̀ ipò rẹ̀ kò lè tó tiẹ̀ kásẹ̀ tó wá mọ̀ sọ ti yìí ọ̀gá pátápátá náà Abubakar Siddiq ló dára àti. so laukin zoki laukin canshana ti ṣe pàníyàn ni jaki jaki iblis iblis ní rìn jaki so àwọn tí ń jẹ jaki àmọ́ kí a máa tíkù èèyàn a máa tíkù ẹ̀ báyìí ìjà kí ṣe fáàmù kì í ṣe.

ọlọ́run gbọ́ nǹkan ó dẹ̀ ń gbọ́ lóòótọ́ kọ́dí ẹ̀kú làṣẹ tó ní ra rí ṣùgbọ́n kí náà fà mọ̀nàkọ́tà ti ti yọ ti so téèyàn fi ah, gbogbo ẹ̀ lójú ọ̀nà ah. ìyá sàngódé bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ pọ̀fọ̀ sunni dé àwọn ah ah láì tó àmàtí mi ṣe àlùmọ́ àkọlọ ọlọ́run bá dẹ̀ ó dẹ̀ kó yọ so orílẹ̀ èdè ń pa gbogbo nǹkan ó ní ọ̀nà tá a gbà sí tí fi bá kòǹgẹ́ mu lọ́dọ̀ ọlọ́run ọba èyí téèyàn fi ṣe kòǹgẹ́ oríire lọ́dọ̀ ọlọ́wọ́n bá wọn ló fi hàn jíṣẹ́ náà sàásánà so orí ìkejì kòǹgẹ́ orí ibú ni kòǹgẹ́ orí ibú ni gbogbo ẹ̀ lórí kòǹgẹ́ kòǹgẹ́ méjì ni kòǹgẹ́ oríire àti kòǹgẹ́ orí ibú kọ́lá máa yà á sí torí ibú lóbi ìmọ̀ kéèyàn má ṣe torí ibú òní wípé kéèyàn dúró ní ààyè rẹ̀ ààyè àpọ́nlé tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam tó bá ti kú nídìí èyí àwọn kìíní èṣù wọlá èṣù ni wọlá èṣù ni wọn wọn ó ṣe oríṣiríṣi tẹ́gbẹ́ mọ̀ pé a ẹ̀wọ̀n lélẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ bọ́n ṣe bó ṣe ṣe bí ẹ̀ ń ṣe kìíní tó owó aláǹtakùn ni owó aláǹtakùn ni torí kí ògidì rè ojúlówó rè kò wá jẹ́ tuntun gbogbo ẹ̀ náà wọ́n fi ṣe kíni ni wọ́n fi dẹ́rù lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ ṣùgbọ́n kíni ó dúró lórí òdodo kí ló ṣẹlẹ̀ ọ̀bọ̀rí. àwọn sáré rọ̀dẹ́lá àánú ṣé wọn ò ṣe pẹ̀lú wọn wọ́n ṣe kí wọ́n dúró lórí òdodo kí ló borí. ọ̀kan ní méjì náà ìmọ̀kó yìí tàbí kókó ń bọ̀ mọ́kó òní kú kó o kú sójú ọ̀nà ọlọ́run bá kọ́ wà lẹ́nu náà ọbẹ̀ tàbí kó kó o yè lórí irọ́ kọ́ wa kú lórí irọ́ kọ́ wa wọ́n náà. eléyìí kama ká gbọ́ yé ká fi kọ́ ọmọ ká fi káyà ká fi kẹ́bi ká fi kọ́ ara kí wọ́n fi mọ̀ pé ọ̀tọ̀ lórí ìní tiwa lórí àgbọ̀n òjíṣẹ́ náà ọ̀rọ̀ ọ̀nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀ bá bọ́lọ́wọ́n bá ṣe wá yà wá sọ́tọ̀ pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ní dáadáa láyé yìí yóò yà wá sọ́tọ̀ bẹ́ẹ̀ náà gbangba jó gbìndé àríkíámù nínú àwọn alápọ̀ndé rẹ̀ nítorí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ torí kí ló من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار ذلك هو الفوز العظيم أنفى إرينجتو مؤمنه آه وسي أنا كتير في جري أفكني أنا أوين أكوكو minil muhajir nínú àwọn ẹni àkọ́kọ́ al-muhajirun wal ansar àwọn tí wọ́n bójìṣẹ́ náà sàásìlá jìyà kú ní maka àtàwọn tí wọ́n gbàlá lè jọ mẹ́jìnà tí wọ́n dó tiẹ̀ sí. walladhina taba'uhum bi ihsan àtàwọn tí wọ́n dúró lójú pọ̀nà wọn ní ti dáadáa ojú ọ̀nà yìí ni wọ́n dúró sí kí lọ́lọ́wọ́n bá sọ ọ ní radiyallahu anhu wa radu anhu ọlọ́run ti yọ́nú sí àwọn náà wa á dẹ́lẹ́gùn ìjọba tó ti jẹrẹ tata ọba ti wá pèsè ilẹ̀ fún wọn dè o lọ́hùn ọba sì wẹ̀ àlìkáwà ní rẹ̀ kèé yẹ àlìjẹ́ni tí odò ń sàn lábẹ́ kí lọ́lọ́run ọba ní eléyìí ò lè ń tó tó kọ́lọ́mù mọ́tà àti ìtawálọ́ rẹ̀. wọ́n á kọ́ ní ṣéèfì àwa ní sọ pé ṣéèfù kan sọ nǹkan kan tọ́lẹ̀ yẹ pé kílíàlì ìtọ́sọ ìtakùsọ́nà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrẹ sọ̀rọ̀. Ah, ah. ọmọ akéwì ìmáàmù yóò Abu Hanifa ṣe bá mú ẹ̀gbáǹpù rẹ̀ wá báyìí ní rárá o àyìnbáyé àwọn ọmọ akéwì ìmáàmù Malik tọ́yẹ pé tí ìmáàmù sọ ní àfa àwọn ọ̀dẹ́rì ń eléyìí báyìí báyìí báyìí báyìí nínú àwọn kọ́ọ̀rì rẹ̀ ní Ibn Qasim Imam Malik ní taba bímọ ọjọ́ àkọ́kọ́ àní kàmá tó bá yẹ pọ́sùn náà bí Ibn Qasim ní èmi ọ̀rẹ́ rí fún yìí àwọn kan dì mọ́ àwọn kan dì mọ́ wọ́n dì mọ́ wọ́n tún sẹ́sì dísìn náà so gbogbo nǹkan báyìí torí pé kí ni Imam Malik náà sọ ó ní àkúlẹ̀mà jáhà rọ́jùlù àjùdẹ́rù ní rọ́jùlù tẹ̀rẹ́tìnà mà nàzàlẹ̀ jibril alá muhammed min ajẹ́lẹ̀ jẹ́dìlì sallallahu alaihi wasallam tẹ́nì kan bá wá tó ọmọ yẹn yà jà ọmọ yẹn jà jẹ́ nìkejì lọ torí yẹn nìkan nìkan wá ọmọ yẹn jà á wà á fi tí jibril láti sánmà kejì lọ́hùn tó máa sọ̀kalẹ̀ fún muhammed sallallahu alaihi wasallam á wà á pààyàn tì torí dídùn ẹnu àti ìmọ̀ yẹn jẹ́ ẹnìkan rárá lẹ́yìn. ní gbogbo wọn ti sọ yìí pé àwa lè sọ̀rọ̀ kọ́mọ́kọ́ ká gbé gbájú o a lè sọ̀rọ̀ ká ṣì í a dẹ̀ lè sọ̀rọ̀ kó gún régé ní tá a bá sọ ẹ̀wá ẹ̀rí rẹ̀ tó yẹ pé kò tẹ̀lé rí ti ń súnà ẹ̀ ọ̀rọ̀ wa kì í súnà lọ̀rọ̀ súnà òun lọ̀rọ̀ náà wọ́n lọ máa ní ìmáàmù wa lọ sọ báyìí ìmáàmù ó ti sọ di nǹkan míì ó ti sọ ìmáàmù di nǹkan míì lẹ́nu bí. yàrá dínà kọ́dé kámẹ́lá fi ẹ̀yà ti rọ̀sùn ní sọlọ́lá àlehi wa lọ́wọ́. ẹ̀ka fi ti gbogbo ntẹ́ǹfin tá a fi sóríire ó ní kò sí nǹkan kan tí ó lè wa jìn síná tó wọn ò ti ṣàlàyé rẹ̀ fún wa kò dẹ̀ sí nǹkan kan tá a fi rojú rẹ̀ ọlọ́run bá láti wà lìjánná tó wọn ò ti ṣàlàyé rẹ̀ ìṣọ́nà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. قال الله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم إسلام الدين نعم وبعد كلام اليوم ọjọ́ àràfà ni níjọ́ jimá ni ní ájì kan ṣoṣo tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣálàm sí i. asọ́bà Allah subhanahu wa ta'ala sọ àyà ìkàrẹ̀ òní ni òní ọjọ́ òní akumatulẹ́kùnmọ̀dé gbogbo ntẹ́sẹ̀ òfin eléyìí ni halal eléyìí ni haram báyìí sọ súnmọ́ eléyìí lẹ́sẹ̀ gbogbo eléyìí àti parí rẹ̀. wa atmamtu alaykum ni'mati mo tètè parí ìkẹ́ mi lé lérí gbogbo ń tẹ́ fi sórí rẹ̀ o ti parí báyìí. wa raditu lakum al-islam dina mo yọnu sẹ́sìn ìsìláàmù fún yín ẹni tó bá ṣe nǹkan míì lọ́nà míì yàtọ̀ sí ọ̀nà tí ọlọ́n ọ̀nà Islam tọ́lọ́wọ́n bá fi ròjì sẹ́nà Muhammad sallallahu alayhi wa sallam kò ní rí ọ̀nà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ti fi ó ti fi gúnlẹ̀ ní pé kò sí ọ̀nà mímọ́ eléyìí lọ́nà ni láti fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní àwọn ọ̀sùn. àwọn ò pé àwọn tají tán po àgbẹ̀ sí ẹ̀gbà mi níbi méjì bá kì í ṣe pé ó sùn wọra but kì í ṣe pé ó ti sùn but kò lajú tó bá wá sùn gan ọmọ ń gbà wá ṣùgbọ́n ọlọ́run kan máa ń gbé sípò nígbà yẹn ṣe àkàrò fárákùnrin wa tó dùbúlẹ̀ bọ́rọ̀ ara rẹ̀ ṣe jẹ́. òjíṣẹ́ náà sílá wa sọ pé wọ́n wá sọ fún wa wípé arákùnrin wa tó sùn ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam àpèjúwe rẹ̀ àti àpèjúwe rẹ̀. àlùmọ̀ rẹ àti ntọ́lọ́wọ́n bá fi rán ẹ sí wọn ó dàbí àpèjúwe ọba tó kọ́ ààfin. nínú ààfin ọwọ́ sí nínú ilé ọwọ́ akọ́ yàrá nínú yàrá yìí ọwọ́ atẹ́ tábìlì síbẹ̀ tábìlì oúnjẹ mèremère. ọwọ́ àwọn èèyàn kan ìránṣẹ́ kan kó jáde síta kó máa wá pe àwọn èèyàn kí wọ́n wá jẹun ẹni tó bá jẹ́ pé ìránṣẹ́ yóò wọlé ẹni tó bá wọlé yóò oúnjẹ jẹ ẹni tí ò bá jẹ́ pé ìránṣẹ́ yìí kò ní wọlé. wọ́n ní sọ ti gbọ́ nta sẹ́lẹ̀ àdìtúrò jẹ́ àwọn àtù ṣé orí ọba tó kọ́lé ó ní Allah subhanahu wa ta'ala ààfin mu ní al ilé tọkọ sínú rẹ̀ ó ní aljanna. wa anta ya Muhammad rasulun. سوري ومحمد صلى الله عليه وسلم يقول يا مسجد من أجابك أنت بجتني إليه دخل الإسلام يبصلا ومن دخل الإسلام دخل الجنة أنت من مصر يوالي الجنة توري إنه لتعقصني وني الجنة ومن دخل الجنة أكل ما فيها أو كما قال رسول الله صلى الله عليه وسلم ẹ̀ńtọ́ba wa ara lè jẹ́ náà wọ nǹkan nìyẹn mẹ̀rẹ́nu rẹ̀ yóò rí jẹ kí ni tó mà sí màfúwọ́mọ́ni mọ́kàlàfà ìdákejì rẹ̀ ni wípé ẹni tí ọba jẹ́ pèrè ò ní gbà sílámù ẹni ọba gbà sílámù kò ní wà lè jẹ́ náà ẹni lè jẹ́ náà bó ní ọ̀wọ̀ wọ́n wọ̀ náà kìí àti àwọn ọmọ ẹ̀yà yín kejì láà ìsìláàmù tàbí iná ọmọ ẹni tó kì í gbà tí ọba ti gbà ìsìláàmù ọmọ ẹni àdúrà táwọn máa sọ fún mi pé báyìí ṣe kí ni bá ṣe tù kúrò nínú iná. ẹni tí ó ṣe ìsìláàm yọ náà kò tún iná mú iná ó ní. ẹnikẹ́ni tó bá gbọ́ pé mo ti jáde ẹbí muhammad sallallahu alaihi wa sallam sọmọ náà yahudi yun àwọn nasarani yun ọjẹ yahudi tàbí ọjẹ nasara sọmọ náà ta ọwọ àgbà wọn jáde láyé wọlé yúmi bímọ ọdún sí tòun yìí ilẹ̀ kan mi sàhábì náà. لا يسمع بأحد من هذه الأمة يهودي أو نصراني ثم مات ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار أو كما قال الرسول صلى الله عليه وسلم أني كون يبقى متجادي عن النبي صلى الله عليه وسلم وجاء يهودي ọjọ́ نصراني أو ni ọwọ́ àgbà kó wọn jáde láyé kò gbá tí ló fi jẹ́ wípé a mọ̀ a gbọ́dọ̀ dúró láàyè àpọ́nlé yìí ìyọ́nú ọlọ́run ọba tọ́lọ́run ọba ṣètì fi á sí nínú ròrí nínú sọ̀rọ̀ sí nínú ṣèṣì sí ọba adẹ́dà èyí pàtàkì fi ń tìrìtì àkànnà lè dì máa wọ́n láti ṣègbàgbọ́ sifatullah ògbéra ti ṣe sẹ́yìn ìgbàgbọ́ nínú àwọn màláìkà àwọn òní màláìkà ní kí lọ́lọ́run fi dá wọn àwọn ànábì rẹ̀ látòkè láti ìpínlẹ̀ wọn Adam títí dókun wọn òjíṣẹ́ náà fún fúláfún gbogbo ohun ìsìláàmù wọn agbọ́dọ̀ gba gbogbo wọn gbọ́. sáwọn ọmọ ẹ̀dá yìí kù gbọ́dọ̀ dànù kpara kárí ọmọ ẹ̀yà wa kan tó ti ṣiṣẹ́ ká sọ ni wọ́n a lè wà nínú exam hall nínú àwọn candidate kọ́ máa làágùn kọ́ máa gbọ̀n sáàsọ̀ ti fẹ́ẹ̀lì ti jáde. ó ti fẹ́ẹ̀lì pé ti fẹ́ẹ̀lì la mùsùlùmí lè ṣiṣẹ́ ama pesakisi ni ikọ́mọ̀ ṣe fi jẹ́ àlè ama pesakisi ama pesakisi ọ̀nà àná lélẹ̀ ọ̀nà dáadáa lélẹ̀ má bọ̀ sínú ẹ̀ náà kọ́mọ̀ bàbá ń kú kọ́mọ̀ di pé kí ni kọ́mọ̀ bá sórí ibú ká má gbéra wa sípò táwa máa mọ̀ á táwa máa ju kẹ́fù yẹn tọ́ba bọ̀ báyà yóò di nǹkan mi kọ́lọ́wọ́ yà áyà nà àbọ̀dọ̀ ṣọ́ra ntí máa ń jẹ́ kéèyàn kí àpọ́nlé Islam ọ̀bọ lọ́wọ́ yẹn àmọ́ ṣàlàyé yẹn ṣàlàyé fún un ntí jẹ́ kó dúró lọ́wọ́ yẹn àmọ́ ṣàlàyé rẹ̀ fáwọn yẹn àmọ́ ṣe gbìyànjú àmọ́ kí àwọn ní gbé àga wípé àwa sọ di pé tó wọ́n ti kó àdè yóò ti kó òwe sára wọn wọ́n ti wọ́n nuna lágbájá ń nuna ó ti ń bẹ nuna báyìí kàkàlà kìí ṣe ojú ọ̀nà pípé tí ọlọ́run ọba fi rán òjíṣẹ́ ńlá Muhammad tá a gbà lẹ́nu àwọn afá tó lè dé iwájú àwọn sàárè òjíṣẹ́ ńlá sàlá kìí a kì fún gbogbo ilé náà Eh, a máa parí ìyókù ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kọ́lọ́wọ́n sọ àlùgbà náà lọ lórí eh, bí a ṣe ṣe àlàyé tíra ọlọ́run ọba àti súnmọ́ ìṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run ọba eh, kọ́má torí pélé ariwo ọ̀dà kọ́má bọ̀nù wájẹ́ kọ́má torí pọ́nù ọ̀dà kọ́má bọ̀lẹ̀ wájẹ́ dáadáa táyé àti tọ̀nù kọ́nà bá ti méjèèjì lẹ́kùnrin rẹ̀ fún kọba apáná adébọrẹ kọba rẹ bí sí àṣetá nílẹ gbogbo àwọn tí wọn gbà tí islam fi gà kí ọlọ́run ọba kọmọjà bá gbé wọn gbà kó ṣe alọkànlọ wọn gbogbo àwọn tó yẹ pé látara gíga wọn yóò islam lára kọlọrun bá tẹwọn rí kọlọrun wọn sì wà lọkànlọ wọn gbogbo àwọn ọmọ ya tí wọn wà nínú kìṣòro kí ọlọ́run bá ọba kó wọn yọ ń bẹ ah, subhanahu wa ta'ala wa bihamdika shilla ila anta astaghfiruka wa atubu ilayk ok ah, time ti short bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so time ti short. hadith hadith ni hadith yana uh, mafeka bẹ́ẹ̀ asalaamualeykum wa aleykum asalaam wa rahmatulah. kẹ́sọ̀ ẹnìkan béèrè pé ṣé ó ní kọ̀ǹdíṣẹ̀ kan tó de ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ń pe àwọn ní pé ṣe kọ̀ǹdíṣẹ̀ náà ni pé ṣé ó gbúdọ̀ lé níkapá láti pèsè fún ẹni tó fẹ́ fẹ́ nípa jíjẹ inú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé kọ̀ǹdíṣẹ̀ líle kí ọkùnrin tó lè fẹ́yàwó ní Islam. bẹ́ẹ̀ kọ̀ǹdíṣẹ̀ ni wípé májẹ̀mú ni wípé kí ẹjọ́ bá fẹ́yàwó kó lè bọ́ra rẹ̀ kó dẹ̀ lè bọ́ ọmọbìnrin yẹn náà àti ibi tí ó bá gbé sí tí ọmọbìnrin bá ní òun òun ò mind òun òun ò lè manage tó dẹ̀ kó sọ gbogbo condition rẹ̀ fún lẹ́yìn ìgbà tó sọ fún un tọmọbìnrin bá ní òun ò kò sí problem. kó dùn o kò sí pírọ́blẹ́mù ó lè jẹ́ pírọ́blẹ́mù ńlá pírọ́blẹ́mù yíyí tiẹ̀ gangan tọ́ba rẹ pé àwọn obìnrin máa ń ṣà ọlọ́run ó òun ní ìkápá ó dìpẹ̀ lórí irú obìnrin tó jẹ́ tó lágbo ìbò obìnrin lóbìnrin ọmọ jẹ́ eh, so kí nǹkan kan wà tí ó tiẹ̀ jẹ́ wípé ó lè máa ṣe kínní tán but kó tiẹ̀ wà fẹsifẹsi téèyàn máa ọbẹ̀ tàbí wípé kó a sọ pé tọ̀ kò ní ká kò ní gbọ́ sọ pé òun kàn sáfẹ́ ní sèwé ìyàwó kò dẹ̀ ní tí ó fi yẹ àwọn àkàtìr jìdá tí ó bá fi dà bá òun kàn ló fi fẹ́ àwọn ọmọ bàbá asọ̀láwọn ẹ̀yẹ tí a ayẹyẹ sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ rẹ̀. wọ́n ní pé kí ni àti ṣẹ̀yà gbọ́ sí ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣe láàrin àwọn ọkùnrin tàbóbìnrin nípa pé bíyà ọkọ àti ìyàwó wọ́n jọ láṣepọ̀ ìkan láàrin ọkọ àwọn méjèèjì wọ́n máa ń sọ fáwọn ọ̀rẹ́ wọn àbáwọn èèyàn wọn pé nǹkan báyìí la ṣe lálẹ́ àná àdẹ̀ ṣé báyìí fún ṣùgbọ́n kí ni ṣe yíyà ìṣẹ́lá sọ yìí. haramu ni haramu ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣùnà ní ṣètáni ọkùnrin àti ṣètáni obìnrin tí wọ́n ṣe tán táwọn á sọ fún tàbí ọkùnrin tó á sọ fún ọkùnrin ẹgbẹ́ rẹ̀ pé a ah, mo bá rí mo ṣe ṣe lánàá mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí a ah, pé tẹ́ ń bá ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe ìwà ẹni rè òṣìṣẹ́ ah, náà sì máa ń kìlọ̀ rẹ̀ bó ṣe kìlọ̀ fọkùnrin bẹ́ẹ̀ náà ló kìlọ̀ fóbìnrin fact ẹ̀kọ́ Islam kọ́ wa wípé lójú àwọn àna wa gbogbo ń tọ́ bá jọ mọ́ àjọṣepọ̀ obìnrin a sọ níṣẹ́jú wọn a gbọ́dọ̀ máa ra yàgò láti fi pọ́n wọn lé ló fi jẹ́ pé Ali onígbà tí òun kọ́kọ́ fi ṣe márì tó ta lọ́fẹ́ nana Fatima àná ọmọ òjíṣẹ́ náà ó ní òun máa ń rí nǹkan tó pé nǹkan máa ń tutù ń gbogbo òun wá fẹ́ wádìí òfin lórí rẹ̀ sọ kí irú Sayyidina Ali ọ̀dàlà ti ju wípé òun wádìí òfin lórí kankan lọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ la gbọ́dọ̀ nítorí bí mo ṣe jẹ́ sí bí mo ṣe jẹ́ sí ọmọ rẹ̀ tó mi ìlú béèrè. mo wá rányàn kan ní pé kọ́ bá ń béèrè pé tọ́rọ̀ bá dàbá egbò ní kéyìn ò ṣe ẹ̀kọ́ islam lélẹ̀ adam adam islam so ìyẹn kàn kọ́má sẹ́nu wàràwàrà wọ́n ti fún ọlọ́mọ pa máa pàràpàràpàràpàrà níwájú alára ìyá máa kóra rúfànà lórí àwọn sọ̀rọ̀ sí àṣìṣe sí. a tún ní pé kí ni ìyàṣẹ́ dàgbọ́sẹ́ tó yẹ pé tó bá ṣe dáadáa kan kò kí yóò sì dàda yóò tún máa sọ fáwọn yẹn pé ń ṣe báyìí ń ṣe báyìí kí ni ìṣẹ̀lẹ̀ àkọsí ilé. ọba ṣe rẹ̀ jẹ́ àfipamọ́ wọ́n fẹ́ kí mùsùlùmí wọ́n fẹ́ kí pamọ́ kódà tí wọ́n bá tì iṣẹ́ rẹ̀ ló sòrò sí jù iṣẹ́ rẹ̀ ló sòrò jù ó dẹ̀ dùn sí tó o bá ṣe pamọ́ nítorí ọlọ́run ọba ọba tó o ṣe láti fi wójú rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ àríkíámà ìdùnnú rẹ̀ ní kọ́ máa lé làtọ́ àtẹlẹ sọdọ kọ̀ọ̀tẹ́kọ́ bẹ́ẹ̀ mẹ́rin wà lára ẹ má fi ẹ má bà àwọn sàrà yín jẹ́ pẹ̀lú ìmú àti nira mo ṣe báyìí mo ṣe báyìí mo ṣe báyìí láà o ti fi sí báńkì ọlọ́run ọba ọgbà kò gbà ò tí mà à ń bẹ́ẹ̀ lẹ́nu kọ́ gbà á mọ́ wàá bàjẹ́ pẹ̀lú àṣehàn ríà tàbí súnmà irinṣẹ́ àṣetánì ni tí fi máa gún sẹ́yìn láti yí dànù èèyàn try láti bọ́ wá sí wà lábàtà lọ́wọ́ àgbàǹjà ẹni tí wọ́n ṣe fún ó yẹ kó mọ̀ọ́rẹ́ kó dúpẹ́ kó fi ṣètì dúpẹ́ kó fọ̀rọ̀ dúpẹ́ torí man la yashkuru qalilan la yashkuru kathiran wa man la yashkuru nasa la yashkuru Allah ọkàn ọkàn Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀dá àti díẹ̀ fún tí ò dúpẹ́ bá a bá ṣe púpọ̀ fún wa kò ní dúpẹ́ ẹni tí ọmọ èdè nìyẹn ṣe nǹkan fún tí ò dúpẹ́ àìmọ̀mọ̀ dúpẹ́ òun yọ̀ wá mọ̀ la bọ́lọ̀ ṣe nǹkan fún gan kò ní dúpẹ́ ah ètí wọn báyìí wọn dẹ́yìn ń fẹ́ o làwọn àwọn tí wọ́n ṣe fún mi so èèyàn gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí. àmì ọ̀yà kù. wọ́n ní pé ẹ dáhùn pẹ́sẹ̀ kan nígbà kan nípa ẹ sọ pé sọ̀rọ̀ǹgì kan wà pé ah, bóyá ẹ̀yà kankan sábà bí i ànábì ìyá kankan square square okay okay. Uh, topic dan treat o ti súnmọ́ bẹ́ẹ̀ eh, ni afẹ́fẹ́ delay rẹ̀ dìgbà yẹn inshallah kiri so that a fi treat ya dis gangan yóò fi jẹ́ topic yẹn gan. sọ̀rọ̀ wọn ni kí ni Islam sọ nípa surrogacy àti gender selection pé kí ni Islam sọ nípa rẹ̀ nípa ilé kágbọmọtọ́ surrogate mother ẹ̀wọ́n ní surrogate mother kábàgbé àtọ̀ alátọ̀ àtọ̀ alátọ̀ kí á lọ gbé sínú obìnrin olóbìnrin á okú mọ̀ sí lẹ́ni kò sí nǹkan àtọ̀ alátọ̀ kí á fi á lọ àtọ̀ pẹ̀lú ẹ ìyàwó àtọkọ àtọ àwọn méjèèjì ni wọ́n papọ̀ àbí obìnrin míì uh, surrogacy I suppose uh, ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ lórí tàtọ̀ alátọ̀ tí a papọ̀ mọ́ obìnrin olóbìnrin àtọ̀ tí obìnrin uh, àti ti ọkọ rẹ̀. àti àtọ́tọ́bìnrin tọ́yẹ pé obìnrin yẹn náà ló gbé wọ́n kàn kọ́ṣọ́ rẹ̀ nígbà wọ́n ṣe wọ́n wá dá padà sí i wọ́n fi àtúfáàlùlẹ̀ alábí wọ́n á gbé sínú ìyá yẹn náà ni but àtọ́ rẹ̀ ni ẹyin ti ọmọbìnrin yẹn náà ni but wọ́n kàn gbé jáde nígbà tó dé lẹ́bùn kan wọ́n dá padà sí inú ilé ọmọ ni. ìyàwó náà lọ látọ̀ but eh, ilé ọmọ rẹ̀ ò lè gbé torí pé kò lè gbé wọ́n wá gbé fẹ́lòmíì kò gbé inshala kiri next one náà aṣàlàyé afẹlójú dáadáa inshala kiri. asalaamualeykum. aleykum salaam. wọ́n ní pé tí òbí ọmọ obìnrin bá ti fa ọmọ níyàn lọ́wọ́ ṣé ìyẹn ti máa. se wọ́n lè máa sun omi tàbí ọmọ náà àti pé wọ́n ní kí ni yìnyín gan bí kẹsàn án yìí kàn kí ni ni mo fún ọ lọ́mọ òun náà ni mo gbà níṣe ju àwọn ẹlẹ́rìí lọ́kùnrin mùsùlùmí tí wọ́n ti bàlágà méjì kọ́mọ́ fìdí wípé rárá ni sọ pé mo fún ọ àríyànjiyàn lè dé àwọn wọ̀nyí wọ́n jáde síta wípé rárá àwọn àńbẹ́ngbà tó sọ tàbí ó lè má rí báyẹn ń gbà mí àkànrí àwọn èèyàn ẹnìkan kan jáde ọmọkùnrin kan jáde pẹ̀lú rẹ̀ pẹ̀lú ọmọ tiẹ̀ tàbí ọmọ rẹ̀ nǹkan má lè síbẹ̀ wọ́n sọ pé à lágbájá rèé o ọwọ́ àtọrọ ọmọ mi lágbájá ni o mo dẹ̀ ti fún un. ṣe àgbẹ̀ ẹnu rẹ̀ ẹnu rẹ̀ ló ń sọ yìí kò sẹ́ni tó kàn bá wọ́n á sí bẹ́ẹ̀ nígbà tó sọ yìí pé mo fún lágbájá fún but ọmọ náà wà níbẹ̀ ìyẹn ọmọ tí tó bí àti ọmọ tí òmí ní sí pé ọmọ sọ pé rárá o wọn ò fi mí fún omi ìgbà o kárí ìfún yẹn má wà níbẹ̀ ọmọ wà níbẹ̀ wọ́n ní alágbájá rẹ̀ o ọ́ wá tọ́ ọmọ mi lágbájá báyìí mo dẹ̀ ti So, un àti mẹ́gbà tó sọ pé òun ti fún un gbọ́dọ̀ òun ló wá sọ ní gbangba ní ìnísì ẹni tó lòun fún lọ́mọ wà bẹ́ẹ̀ òun náà dẹ̀ ti ń ó wà bẹ́ẹ̀ so ẹ̀rí ìhun ó pàtàkì ó pàtàkì tó bá ti so tíyẹn bá ti take place ìgì ti so gbọ́dọ̀ wọ́n fẹ́ kí wọ́n mú sùúrù wọ́n fẹ́ kí wọ́n mú sùúrù kí wọ́n délé tán. níta fẹ́ ni kí a mùsùn kó di wípé ó di òun torí fitna ní ìmọ̀ ń ṣẹlẹ̀ pé ọkùnrin torí pé ó take advantage èèyàn ó bẹ̀rẹ̀ sí ma ọmọ ò tí wọlé nígbà báyà ní òun ò ṣe má òbí àtọmọ sí i ni àwọn pé tó láti kọdí ìbàjẹ́ tọ́dẹ̀ jẹ́ wípé ẹni ìbàjẹ́ àmọ́ bóyá kòkun ọ̀kan sẹ́ni kankan wájú àrọ́bọ̀ ọ̀rọ̀ náà kí Islam náà wọ́n sọ yìí pé àwọn ń ṣe tí wọ́n lẹ̀ ń ṣe irú nǹkan báyìí so ìdí èyí ni àwọn bá sọ pé kó délé náà ń bọ̀ bá délé tàbí gbalé tó ti ṣe gbogbo ẹ̀ táwọn òbí rẹ̀ ti jáde wá tí àwọn èèyàn tí wọ́n wà involve wọ́n ti pọ̀ gan torí ọmọbìnrin ní ó ní bùkátà sí security tó pọ̀ gan láti fi má da iyì rẹ̀ nù fún àpọ́nlé ọmọbìnrin lélẹ́yìí wà fún kọ́ má fi di wípé àwọn èèyàn wa take advantage simplicity ṣẹ̀ríà nípa ọ̀rọ̀ obìnrin kọ́ má lè wọ́n fún un lọ́mọ àwọn òbí rẹ̀ ti yọjú wọ́n ti yọjú wọ́n ti sọ̀rọ̀ ọlé wọ́n ti dá sí àwọn èèyàn ti dá sí tọ́pọ̀ but nínú àwọn ọ̀pọ̀ èèyàn tí wọ́n lè dá sí ká wá okùn di abẹ́rẹ́ rẹ̀ àwọn tó jẹ́ pé tí wọ́n bá bá sọ̀rọ̀ ọmọ ń gbọ́ tó kéṣìṣì pọ̀ rẹpẹtẹ kéṣìṣì pọ̀ rẹpẹtẹ ok ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà èèyàn wá láti US Brother, ló pera rẹ̀ ó lóun tọrọ sísítà wọn làwọn fún wọn lè fún sísítà yìí sísítà wọn bí jọlọ wà ó ní tó máa ti lọ sí sọ wọn lè wọn wà mú wọ́n dẹ̀ dé ń gbòde ìjọba kọ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ sọ pé ó sì gbogbo àwọn jẹ̀lúbáàbù yìí ó ti pọ̀ jù pé kó try láti moderate ó di wípé yàní tọ́ba lọ tí wọ́n bá pè é kò ní tí ọmọbìnrin bá pè é kò ní gbé kọ́ọ̀lù oríṣiríṣi jẹ́gẹ́jẹ́gẹ́ báyà ń tà wọ́n ń ṣẹlẹ̀ ah, mo wá ń béèrè lọ́wọ́ sísítà mbọlẹ ti pàdé ẹ ó kàn wá ni mo ní ọ wá torí pọ́jẹ́tò kún bọ̀ àbí torí ikú kò rí àlàyé yẹn mú wa báwo ọkùnrin ọ̀yẹ́ kó tarabọ́rú eléyìí kó ọmọbìnrin tó ma background rẹ̀ ẹ̀sìn rẹ̀ ìbú ibo ti wá ilé wọn oríṣi ọkàn ọmọkùnrin náà jẹ́ pé àmọ́ detail nípa rẹ̀ báyìí ọkàn ọkàn gbà wọ́n kàn ìgbà tó yẹ pé ọmọ yìí ti sú wa kó sáàmù wábì kan lọ. khatir bó ṣe wà lábàtà lọ́wọ́ ní gbàǹjà méjèèjì yẹn ló yẹ pé kí a ṣọ́ra fún gan kọ́lá ọba mọ́ṣẹ́ àkọ́ àmọ́ṣe. ọmọ ya wa kan wọ́n admit as hospital fún ọmọ tó bí ó ó ṣe bí ẹ ń gbò díẹ̀ kọ́láwọn bá kọ́ bá kọ́ bá dóòlà wa wọn lọ́wọ́ wà ní usage wọ́n ní dìtó hundred thousand naira nísìn láti fi ra àwọn oògùn bá àwọn bùkátà kọ̀ọ̀kan kó tó di wípé wọ́n discharge rẹ̀ ó kígbàjarè wá báwọn ọmọ ẹ̀yà rẹ̀ ní tẹ́ mùsùlùmí wípé àkọ́kọ́ náà ká fi òun sínú àdúrà èkejì wàláwó kánà bí ó tó nǹkan ká má gbàgbé láti fi sọwọ́ sí òun kí ọlọ́wọ́n bá kó bá wọ̀ wọ́n sàn kó wọ gbogbo wa sàn kọ́dẹ̀bà gbọ́ gbogbo bùkátà. Jẹ́sọ́kùn lọ fẹ́ra. Ẹni tó bèrè bèrè yìí pé kí ni aburú tó wà nípa kí ọkùnrin kan máa fọwọ́ kan obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí láti fọwọ́ kan. Òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ́làm ní kí òòyà ṣé kóńbù náà àbí irin òòyà irin that is kóńbù irin ká tìbọ̀ iná kọ́ wa pọ́n sọmọ pé o ti kọ́ pọ́n omi pé kó rẹ́ẹ̀dì ká fi kóńbù ara sọmọ pé a bá fi kèé sí kóńbù òun o ká fi kóńbù ara sọmọ pé tegun-tegun ní wọ́n fàyà papọ̀ ó rọrùn ó dẹ̀ dáa ju wípé lọ́dọ̀ ọlọ́run ọba ní ìyà ju wípé obìnrin téèyàn lẹ́tọ̀ọ́ sí. Si kéèyàn fọwọ́ kà lọ iná ni. N'a sọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀. Dàbá kún un lọ́sọ̀rọ̀. Àmì wáyà. Wọ́n ní pé ilé ti kò dé nísìn. Ayọ̀ wọ́n embrace ara wọn wọ́n ṣe kìíní wọ́n ṣe pínpín ní wọn ní ibi ìlọ́wà. Ibi ìlọ́wà. Àgbà haram kàtàkà jọlọ́kùn ọ̀sẹ̀. wọ́n ní pé obìnrin tó kú pẹ̀lú ọmọ ní pẹ̀lú ṣé a ń sin pẹ̀lú oyún àbí wọ́n yọ ọmọ kò ní rẹ̀ tí àwọn doctors bá rí wípé tá a bá yọ ọmọ yẹn kú ọmọ yẹn lè yè wọ́n gbé ọmọ jáde láti la ẹ̀mí kan ṣùgbọ́n tó bá jẹ́ pé ọmọ yẹn gan ti lọ sí nínú àtìyá ọmọ méjèèjì ti lọ wọn ò gbọdọ̀ tún wá tún subjective sí. Si àdánwò pé à ń tún la inú rẹ̀ mọ́ wọ́n sì mà bẹ́ẹ̀ ẹ̀ ọ wà nínú àwọn tó jẹ́ pé ṣùwádà ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n kúkú sẹ́yìdì ẹ̀ obìnrin tó kú ló pẹ̀lú ọmọ mú tàbí òkú obìnrin tó kú nígbà tí wọ́n rọbí. wọ́n ní pé kí ni aburú tó wà nínú kí òbí èèyàn mú fẹ́ fún yẹn ní àṣejẹjẹ.

àtọmọ ẹ kí wọ́n wá òfin kí wọ́n wá ètò ìdí rẹ̀ dáadáa tí ìtọ́ bá dùn jù kò kópa kó yára fún ah. kó dẹ̀ sọ̀láyé òbí pẹ̀lú sùn lùbí ìtúbí lùbí ìgbọ́kùn wọ́n ní pé ṣé lọ jimá. òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní ẹni tó bá kọ́kọ́ tó bá tètè lọ lásìkò àkọ́kọ́ tó bá tètè lọ sí jùmọ̀ láàdáa rẹ̀ dàbí láàdáa ẹni tó fi ràkúnmí ṣe sàrà tó pa ràkúnmí tó fi ṣe sàrà ẹni tó bá tún lọ sí kejì láàdáa rẹ̀ dàbí láàdáa ẹni tí ó fi màálù tó pa màálù tó fi ṣe ìléyà tó fi ṣe sàrà ẹni tó lọ ẹ̀kẹta táìmù ẹ̀kẹta bí ẹni tó fi àgbò ẹ̀kẹrin bí ẹni tó fa díẹ̀ títítítí tó fi dórí ẹ̀yìn tí ba bá ti wá bọ́ sórí mímbà tó ṣe asalaamu alaykum wa rahmatulah kó di kó bẹ̀rẹ̀ kútùbà wọ́n pa fáìlì ìdíre màláìka máa ń bẹ ní ẹnu mọ́ṣáláṣí jimá pẹ̀lú fáìlì lọ́wọ́ tí ọmọ kọ líìsì bí yẹn bá sì tètè dé sí ẹni tó bá wá tètè dé ọ fẹsẹ̀ rinlẹ̀ nínú ìṣesí àwọn sálàfù wípé tí wọ́n bá tètè dé báwọn wọ́n máa ń yàn tó rákà méjìlá kí màmú tó dé àgbẹ̀ rákà yẹn dẹ̀ máa ń gùn so for example nísìnyí ọgọ́rọ̀ bíi one Imam ó ti dé ìyẹn ti dé mọ́ṣáláṣí ní nǹkan bíi nine nine thirty tàbí ten yes bẹ́ẹ̀ yẹn bá ti sì lọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni argument àwọn tí wọ́n sọ wípé kí wọ́n declare juma as holiday Juma free but uh, àrí text sọ̀sọ̀ yìí pé ká sọ jimá di ká má ṣiṣẹ́ ń jọ́nà torí fẹ́ ìdá kúrò yẹ ti sọ́lá àti lọ́nà ọ̀la sọ fantashiru fil ard wabtagu min fadlillah iṣẹ́ náà lẹ́ni àlọ́ ṣe so aha but irú èyí èyàn ti wẹ̀ jáde nílé ah, ó lè gba ààyè láti nǹkan bíi ten níbi iṣẹ́ pé òun fẹ́ sáré lọ yí ìzàrà òun bíi kàtàbí òun fẹ́ lọ jimá most cases gan are one permit in some cases kí ẹ tètè máa but minimum tó bá ti wọ mọ́ṣáláṣí ìmáàmù bá máa ṣe kútùbà yóò mọ̀ra ká méjì wá torí tahiyatul masjid ọ̀ranyàn ni ìgbà tí yẹn sálámà sí ọba tó nílé ni bó ṣe pé tá a bá fẹ́ wọlé nílé ní tá a bá sálámà á sálámà sí nílé bẹ́ẹ̀ náà ni tahiyatul masjid ọ̀ranyàn ìsálámà sọba tó nílé ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala. Assalamu alaikum sir. Wọ́n ní pé kí ni Islam sọ nípa ìfètòsọ́mọ bíbí child spacing? Kí ni ìfàlàsọ́mọ bíbí, ìfètòsọ́mọ bíbí, Islam ọlọ́run. Ìfàlàsọ́mọ bíbí ni pé mẹ́rin péré lèmi ó bì torí ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ni haramu ìfi ètò sí ni wípé ọdún méjì gbọ́dọ̀ gbáko ọ gbọ́dọ̀ wà láàrin wọn kí n fi space e dáadáa tọ́wọ́ á fi jẹ́ wípé tọ́ba fi di pé dúró bóyá ọmọ ọmọ lọ́nlọ́n ẹ̀ẹ́. ó jáde ni wípé kóun ó after tó ṣe postnatal ó bímọ tán á ní lọ chẹ́kì ara wò lẹ́yìn bíi ogójì ọjọ́ wọn bá ló tún ti hook èwo lélẹ́yìí kí máa fọ́ ọmọ lọ́yìn kí tún máa gbóyún ká kò lè ní wọn ìyá but kò méjì pé yóò ní ọmọ lára yóò ní ìdí àmójútó torí ọmọ tí ó mú yàn àti ṣé àwọn ọmọ tó yí oyún náà tó tún wà nínú ló wà nínú oyún pé àṣàgbọ́dọ̀ space e. hmm. tó bá ti wá ọwọ́ náà kọ́lá ọba kó bá tọ́ ọ lọ́kùn náà fẹ́rẹ̀. wọ́n ní pé kí ni òdodo tó wà nínú ọ̀rọ̀ kan táwọn tó ń tẹ̀lé wọn ní tẹ̀lé níbi tí wọ́n máa ń sọ pé àwọn ṣe ìjà sójú ọ̀nà náà nípa ìmọ̀ jáde kúrò nílé lọ báwọn kan sọ̀rọ̀ kódà tí wọ́n bá dínà nípa nǹkan tó bá ń lò sọ. Ah. kí ni òdodo àwọn kéèjì àyìn ṣe gangan. ibi ìgbẹ̀yìn láti mọ́rọ̀ tí wọ́n bá nímọ̀ lórí tí wọ́n jáde lọ́ọ́ ṣe ọ̀gọ̀rọ̀ wọn dẹ̀ nímọ̀ lórí tí wọ́n jáde lọ́ọ́ ṣe. jihad àkọ́kọ́ téèyàn gbọ́dọ̀ yìn ojú tó ó ní ìmọ̀ bí ò sí ní jìyà níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmà àwọn tó jọ̀ràn yẹn lé lórí kí ni àkọ́kọ́ rẹ̀ iman bí ò sí ní bàjẹ́ ìmọ̀ tíra ọlọ́run ọba bí ó ṣe lò ó ìmọ̀ bí ò àjọṣepọ̀ láàrin lọ́kọláya àjọṣepọ̀ láàrin bàbá àtọmọ ọmọ aṣẹ́ àtọ̀gá. òbí sí ọmọ gbogbo àwọn eléyìí ìmọ̀ rẹ̀ ọkàn dandan ìmọ̀ àkọ́kọ́ nù èkejì jihad àkọ́kọ́ jihad èkejì ní jihad ẹ̀kẹta òun ni wípé pípèpè sídìí rẹ̀ àìnímọ̀ káwọn máa pèpè ń àti fo ẹsẹ̀ méjì káwámà kámúlò àwọn abẹ́ síta à ń lọ pípé ṣètánì ti ń pariwo ni ọlọ́run ọ̀rọ̀ aláìmọ̀ kan ṣe ló fi jẹ́ pé iṣẹ́ ńlá ọ̀ràn yẹn ni fún gbogbo onímọ̀ kó ṣe tẹ̀léèkì kó pe ìpè sójú ọ̀nà ọlọ́run ọba bí ọlọ́run ọba ṣe fi rọ́jìṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá tí àwọn ẹni rè síwájú tí wọ́n dẹ̀ mú lò ṣùgbọ́n lè máa ṣe é pẹ̀lú àìní mà ọlọ́run sáyẹ kó dodo ọ̀rọ̀ yìí kó bọ́ sí gbèsè ayé wa bí ọ̀gọ̀rọ̀ àwọn tẹ̀blígì ṣe ń ṣe kì í sára rẹ̀ ìṣìnà ní kéèyàn ṣọ́ra fún ló fi yẹ pé ọ̀gọ̀rọ̀ wọn jóni ìlànà kòlkòlù wọ́n jìnnà sí ìmọ̀ tẹ̀wọ̀ṣíìd wọ́n dẹ̀ takò sàlàfíà nítorí náà wọn ò ní máa sunna tó wọn ò lè pèpè sí di sunna sunna sahiha la. jazakumullahu khairan. ẹni tí wọ́n kọ ìbéèrè wọ́n ní pé àwọn ọjọ́ kan tí wọ́n pè ní anwarul islam pé ẹnìkan wà lára wọn nígbà tí wọ́n bí wọ́n sọ ní abdulgafar ó wá lórúkọ rẹ̀ padà sí kafari ẹn ó kú lórí orúkọ tó ń jẹ́ kafari yìí wọ́n ní ẹ̀dá kan kí ni ipò rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bá ánjẹ́ ṣọ́ṣẹ́ islam kù wọ́n ní àwọn arúgbó islam ló ṣe ọgbẹ́ àmùsùlùmí ni wọ́n. àwọn tí wọ́n ń kọ́ra ní àwọn islam àwọn tí wọ́n ya kó lára ahmedi ahmediya ni wípé àwọn ọ̀gbàgbọ́ wípé gulam ahmed mirza gulam ahmed pé ànábì ọlọ́run ọba ni mo rò pé bọ́lọ̀ wọn ti jẹ́ nìyẹn àwọn àtúnṣe but jùlùmí yáni lẹ́sù lẹ́sẹ̀ ìdẹ̀hùn èlì ọgọ́rọ̀ wọn ò ní máa ìmọ̀ àìnímọ̀ náà ni wọ́n pe òní abdulghafaru ní kafaru lóko rẹ̀ so nasarala yẹ fúra lọ́wọ́ yín ká. ìbákùnrin wọn sáré sọ àlẹ. ẹni tó kọ fún yìí náà pé àwọn ẹbí àwọn kan àwọn ẹni tí ó gbé wọn ń dìde àwọn wọn fẹ́ dìde mọ́ àwọn pẹ̀lú pé bóyá wọ́n ń ṣe àkíyèsí fáwọn ní pé kí ló yẹ kó jẹ́ báwọn oṣù máa bá wọn sì kàn àwọn ti di kan dé sí wọn bá wọn fẹ́ ṣe àwọn jàǹbá níkà sùkà jẹ́ ṣé káwọn tó máa bá wọn ṣe pé káwọn máa ṣe sílù àpèlè. wọ́n máa bá wọn ṣe torí wípé sàrà òjíṣẹ́ lọ́sàn àṣàlà ní sàrà tó lọ́lá jù ní sàrà tó ṣe sí ẹbí rẹ tó mọ̀ wípé ó ní ó ń gbé ìwà burú lọ́kàn sí ẹ. ìlàdí rahmil kashif ó ní afdalu sọ̀rọ̀ sọ̀rọ̀ àtọ̀lọ́lá jù ó ní ilà